inú wa dùn láti gbà yín padà lórí ètò yín ètò wa ẹkú ọjọ́ ìsinmi ẹ̀rí wípé ọpẹ́ náà lọ́rọ̀ wa tọ́ sí ká máa jó ká máa yọ̀ náà nítorí wípé oore tọ́lọ́run ṣe fún wa akáìka tán ni ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ rọ́jọ́ òní tí ò ṣeé ṣe fún wa àfi yọ̀ wọ́n àfi ń gbé orúkọ ọlọ́run ga ni abala àkọ́kọ́ rèé lórí ètò yín ètò wa ẹkú ọjọ́ ìsinmi ìròyìn tó ń lọ tàbí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú agboolé ìgbàgbọ́ ìránṣẹ́ ọlọ́run tí a sì jọ máa pẹ̀ ẹ̀kẹ́ lù ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ẹ̀ nítorí pé a ti di ìdílé kan a ti di mọ̀lẹ́bí kan ẹ̀ torí nínú ẹ̀ tó bá ti wà nínú kristi jésù mọ̀lẹ́bí kristi ni wọ́n ẹ̀ mọ̀lẹ́bí ọlọ́run ni ẹ̀ nítorí náà olùṣọ́àgùntàn samuel adégbóyèga wọ́n ti wà ń kalẹ̀ bàbá ẹ̀ mà kú kalẹ̀. ẹ kú ilé olóòtú. inú wa dùn pa torí yín lónìí ògo ní forúkọ rẹ ẹ bá a kí gbogbo ọmọ ọlọ́run káàkiri àgbálá ayé pàápàá jùlọ ọlọ́run tó kà wá yẹ tí ó pa wá mọ́ tó jẹ́ ká rí ọ̀sẹ̀ àkọ́kọ́ ẹ̀ nínú oṣù kejìlá ọdún twenty twenty two. mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ àti láti máa wo ètò yìí ojú inú ojú ìta ìkọ̀kan ò ní fọ́ lórúkọ jésù àmín àlàáfíà ọlọ́run á máa bá wa gbé àmín ọlọ́run tó mú wa mọ ìsinmi ọjọ́ ìní tí jésù ò bá tí ì dé ọ̀pọ̀lọpọ̀ ìlàṣẹ láyé àmín ọjọ́ ìsinmi. ẹ ṣeun púpọ̀ olùṣọ́ àgùntàn Samuel Adégbóyèga gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi àkọ́kọ́ à ń wo láti bí ọ̀sẹ̀ tí ó kọjá náà láti bẹ̀rẹ̀ àkórí kan tí a pè ní kíkíyèsára ní àkókò tí ọdún ń lọ sópin ní àkókò òpin ọdún yìí pàápàá jùlọ àsìmọ́ láti bí oṣù àwọn ẹ̀ńbà ẹ̀ńbà ẹ̀ńbà àwọn oṣù bàbàbà bí àwọn Yorùbá ti máa ń sọ ẹ̀ǹgbà tí wà ń kékeré a máa gbọ́ ni ah, àwọn oṣù bàbà bàbá máa ń kọ oríṣiríṣi orin ṣẹlẹ̀ ìrú máa ń ba ọ̀pọ̀lọpọ̀ pé oṣù bàbá ti dé o oṣù bàbá ti dé o àti ẹ̀ máa ń rò wípé oh, bí ọlọ́run ti ẹ̀ dá àwọn oṣù bàbà yẹn yàtọ̀ sí àwọn oṣù tó kù ni bóyá ó ti ẹ̀ ní àwọn ẹ̀mí èṣù kan tó máa ń bá oṣù yẹn sọ̀kalẹ̀ tí gbogbo ẹ̀ fi ẹ̀ àwa wo títí ń gbà sí wa wo bílẹ̀ wa rí wípé hmm, a kàn ń bu ọlá ń kálukú ń bu ọlá fún ọjọ́ kọ̀ọ̀kan bí ó ti wù ú ni ẹlòmíràn á ọlá fún ọjọ́ kan ẹlòmíràn á ọlá fún gbogbo ọjọ́ pé bí ìgbàgbọ́ kálukú bá ti rí náà ni àkórí ọ̀hún sọ wípé kíkíyè sára lákòókò òpin ọdún gbogbo àná la mọ̀ wípé àwọn ewu kan ń tòótọ́ wọ́n máa ń bá òpin ọdún rìn àwọn wò pé kí ló ń fa àwọn ewu yẹn gan àti wípé bó o ní kìrìsìtẹ́nì náà ṣe lè yan ayọ̀ bó o ló ṣe lè bọ́ bó ló ṣe lè kíyè sára kéwu ọ̀hún má bàa ṣe kíni kó má bàa borí rẹ̀ àkọ́kọ́ ni wípé kí ló fa àwọn ewu òpin ọdún gan. ẹ ṣe olóòtú lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yin tó ń wo ètò yìí ẹ kú ìkàlẹ̀ Eh, ewu òpin ọdún ò ní wo wá lórúkọ Jésù. àmín. lákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ mọ̀ wípé eh, bí ẹ ṣe sọ pé bíbélì sọ pé eh, kálukú ń ka ọjọ́ sí àwọn kan ò sì ń ka ọjọ́ sí. bíbélì wípé búburú ọjọ́ ó tó fún ọjọ́. Hmm. bíbélì ò hmm. sọ pé búburú òpin ọdún. Hmm. gbogbo ọjọ́ kọ̀ọ̀kan. ló léwu tiẹ̀. ló léwu tiẹ̀. àti pé bíbélì wípé bí ó ti ń rò ní ọkàn rẹ̀ bẹ́ẹ̀ hmm. ni ó rí hmm. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ewu yìí bíi wọ́n pe kinní kan ní fún àpẹẹrẹ àwọn kinní kan wà tí o dábàá sọ pé nǹkan ò rí tí o rí hmm. bẹ́ẹ̀ ṣùgbọ́n tó fọ̀ fẹ́ fara pẹ́ ṣùgbọ́n tó ń tó ń affect iwájú tó rí ìlì pàtó ẹ jẹ́ n sọ àpẹẹrẹ kan ṣe rí wọ́n pe kinní kan ní òjòjú ìbòyẹ máa ń sọ láyé tá òjòjú òjòjú ń bọ̀ òjòjú kàlàbà. òjòjú òótọ́ tó wà ń bẹ̀ ni pé ta ni òjòjú. Hmm. ìjẹ́ mọ̀ pé wọ́n rí ọmọ tó ti fi òjòjú dẹ́rùbà láti kékeré títí débi pé tó ìgbà tó sì dé secondary even ìgbà tó sì dé iléèwé gíga hmm. tó bá gbọ́ òjòjú ó ṣe ṣe kó má sáré o ṣùgbọ́n kí ní ká ṣe kì lọ́fẹ̀ẹ́ torí ní gbogbo ìgbà tó ń dàgbà tó bá ti gbọ́ òjòjú. ẹ̀rù tí ń bá nítòótọ́ òjòjú ò sí níbi kankan tó ń dún òjòjú ni òjòjú ni kò sí òjòjú hmm. ṣùgbọ́n torí pé kinní yẹn ti gbinlẹ̀ lọ́kàn ẹ̀ hmm. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan wà tó ṣe pé torí pé a ti rò lọ́kàn wa hmm. torí pé a ti ìgbà tó ń kọ́ ilé ìṣọ́ bábélì ní Genesis orí kọkànlá ọlọ́run sọ pé ìtàn ti gbèrò lọ́kàn wọn láti ṣe yìí. kò sẹ́ni tó lè yíyan lọ́kàn padà àwọn ṣe dáadáa ni. ṣé tí ènìyàn bá ti tí tó bá ti pẹ́ ta ti ń rò àbí tá à ń gbọ́ á wá dàbí èrè á dàbí image lọ́kàn wa á wá dàbẹ́ ni pé ó rí bẹ́ẹ̀ ń tòótọ́. ṣé ní lọ́pọ̀lọpọ̀ ìgbà tó ṣe pé òun ní ẹlòmíì olówó yẹ pé àwọn kan gbàgbọ́ pé ẹ bóyá ìbẹ̀rẹ̀ ọdún wà ah, pé january yẹn o àbí february yẹn o lásìdẹ̀tì máa ń pọ̀ àwọn kan gbàgbọ́ pé bẹ́ẹ̀ òpin ọdún ṣe rí ní tí ọ̀pọ̀lọpọ̀ ti ní lọ́kàn. láti hmm, gbìn sọ́kàn wọn. láti gbìn sọ́kàn wọn pé à ah, ewu òpin ọdún ewu òpin ọdún ṣe rí ìyẹn nìkan àkọ́kọ́ tí kálukú dẹ̀ gbúdọ̀ kọ́kọ́ dí pẹ̀lú tábà máa hmm. máa bọ́ nínú ewu ọ̀hún hmm. ó ti wà lọ́kàn àwọn tábà ti bọ̀ nǹkan bá gbà ẹlòmíì wà pé tó bá pè báyìí bọ́dún ìṣe lọ sópin ó ti ń expect bóyá kí wọ́n tó sọ fóun pé accident kan ṣẹlẹ̀ níbì kan hmm. àbí pé èèyàn kan ìjàmbá kan ṣẹlẹ̀ sí ẹgbà ẹgbẹ́ àníbó ṣe máa rí lópin ọdún náà nìyẹn hmm. torí ó ti ó ti ó ti mọ lára ó ti wà ara ti wá bọ́dún ṣe ti ń dé díẹ̀ díẹ̀ báyìí hmm. láti máa ṣe lómi pé ti mọ̀gbà tí tòun á ṣẹlẹ̀ sóun bóyá October ni bóyá November ìgbà tẹ́lómi ti gbé September sí November jọ ti mú òkú December ló máa jẹ́ ṣùgbọ́n kò sí gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ibi tí bíbélì bá tẹ̀ sí la gbọ́dọ̀ tẹ̀ sí kò sí ibi tí bíbélì ti sọ wípé ewu gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wa lópin ọdún ìfà tí bíbélì tiẹ̀ sọ ni pé he eh, crowned the year with glory hmm. pé òun fi ó ń dé ọdún ládé pẹ̀lú ògo hmm. bíbélì wípé òpin ohun gbogbo ó sàn ju ìbẹ̀rẹ̀ hmm. àwọn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run december yìí nǹkan gbọ́dọ̀ eh, ó ṣeé ṣe kí december rọ ọmọ ọlọ́run lọ́rùn ju ìbẹ̀rẹ̀ lọ ó ṣeé ṣe torí ẹ bíbélì wípé nínú ìwé proverb ìwé òwe orí kẹrin hmm. ẹsẹ̀ ìkẹrin ìkejìlélógún proverb chapter four verse eighteen sọ pé hmm. ipa ọ̀nà olódodo ó ń tàn bí odò ó ń tàn síwájú àti síwájú ni but hmm. the part of the just shineth as a bright light pé it shines more and more to a perfect day. Mm. Eh, bíbélì sọ pé wọ́n lọ láti ipá dé ipá àwọn tó wá síwájú olúwa eh, second corinthians chapter three verse eighteen sọ pé à ń lọ láti inú ògo dé ògo nǹkan gbúdọ̀ máa rọ̀ wá lọ́rùn sí hmm. nǹkan gbúdọ̀ máa dára fún wa sí tábàdàn eh, tó jẹ gbèsè lópin níbẹ̀rẹ̀ ọdún òpin ọdún ọkàn ẹ gbúdọ̀ balẹ̀ pé mo dúpẹ́ o mi ò fi gbèsè parí ọdún hmm. mo dúpẹ́ o hmm. mi ò fàìsàn parí ọdún mo dúpẹ́ mo láyọ̀ ṣùgbọ́n tá a bá kọ́kọ́ ni ìfẹ́ ọlọ́run fún wa tá a òpin ọdún máa ń ní ó máa ń léwu o òpin ọdún kò ń ṣe òpin ọdún hmm. gbogbo ìgbà la nílò láti ká kíyè sára ṣùgbọ́n a gbúdọ̀ mọ̀ pé ọjọ́ kan ò ju ọjọ́ kan lọ. Hmm. as a matter of fact ọlọ́run kọ́ ló pe oṣù yìí ní december hmm. ọlọ́run kọ́ ló pe ìta lòtán ní november awa èèyàn ni. náà la lórúkọ. coincidence ni pé wọ́n á bọ́ sí bàbá bàbá wọ́n ṣàrí ilé tó ṣe pé bóyá àwọn ọmọ ìgbà tán fẹ́ tán fẹ́ sọ ọmọ lórúkọ bóyá oyè yẹmi oyè wùmí oyè ṣe eh, eh, kò kò sí nǹkan tó ní pé àti pé náà ní Yorùbá hmm. ní bà bà bà ti nítumọ̀ hmm. nígbà ṣé nǹkan fẹ́ bà wá ṣùgbọ́n sí òyìnbó <laughs> mọ́gbọ́n December kò rí bí ìgbà pé nǹkan fẹ́ bà òun hmm. èrò wa ní èrò ọkàn wa ní Ìgbò December bó ṣe rí lọ́kàn wa yàtọ̀ sí bó ṣe rí lọ́kàn àwọn ẹ̀yà mi torí lọ́dọ̀ tó bá ní bí a ṣe nǹkan bà ẹ́ nígbà kan ju nǹkan tó hìtì <laughs> èèyàn tó bá ti èdè wa a dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé eh, báyé ṣe tóbi tó òótọ́ àwọn nípa ìṣèṣin mọ́ wọ ṣùgbọ́n ah, kò ń ṣe èdè wa nìkan kò ń ṣe ẹ̀yà wa hmm. nìkan ló wà nù ayé so ẹ rí i pé eh, tí àwọn elédè mi bá ń sọ sọ eh, bá ń sọ ẹgbọ́n kan mi ta rí bí ẹni kó fẹ́ jọmọ́ tẹ́ mọ̀ dáadáa hmm, pé sorúkọ alágbájá náà pè ní ẹ so tó bá rí bí ẹni pé nǹkan ń bá àyàn lọ́dọ̀ wa hmm. kò ń ṣe pé ó ń bá àyàn níbò mí ìyẹn làkọ́kọ́ bíbélì kan náà dẹ̀ ni ọlọ́run kọ sí gbogbo wa kò kò sí ibi tọ́lọ́run ní lọ́kàn pé kó bá wa ní ọ̀pẹ ọdún ṣùgbọ́n ká wá wo àwọn nǹkan tí ṣẹ̀dẹ̀ èmi àti yẹn kan sọ̀rọ̀ láìpẹ́ yìí ó rí àwọn ìrírí kan mo wá ń jẹ́ kán mọ̀ pé ọlọ́run má jẹ́ àárín nǹkan tí ò dáa pé ìjẹ́ mọ̀ pé fún àpẹẹrẹ táwọn ẹlẹ́mìí òkùnkùn tó hmm. bá ní kí bóyá wọ́n fẹ́ mú èèyàn bóyá àwọn náà mú ẹ̀jẹ̀ nínú ìpàdé wọ́n mú ẹ̀jẹ̀ nítòótọ́ náà ní ní reality hmm. lẹ́jẹ̀ ẹgbẹ́ àbí nǹkan mú ìjẹ́ mọ̀ pé báwọn yẹn ṣe ń yọ̀ pé lóòótọ́ náà rí mú pé wọ́n mú ẹ̀jẹ̀ hmm. àwọn dókítà náà pàpà rí nǹkan sọ pé báyìí ló fà á fún àpẹẹrẹ táwọn ẹlẹ́mìí kò bá ní pé wọ́n fẹ́ gba ẹ̀jẹ̀ èèyàn mẹ́wàá àbọ̀n fẹ́ kọ́sì ásídẹ́ǹtì àbọ̀n fẹ́ di oyún mọ́níyàn nínú hmm. nígbà tán bá dé hospital tí kinní yẹn bá ṣẹlẹ̀ tán wá rí nǹkan kan ìtumọ̀ hmm. ẹ̀ ni pé ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí ó máa ń rí handle ó máa ń rí nǹkan kan ní ti ara ní físíkà hmm. tó máa ń fọwọ́ kọ́ so kinní yẹn láwọn ní pé ah ó sáré jù ló ṣe kinní kan náà ṣùgbọ́n nínú ẹ̀mí nǹkan kan ti kọ́kọ́ ṣẹlẹ̀ bákan náà ló ṣe rí ṣẹ́rí in tí a ti ń rò lọ́kàn wa yẹn tá a hmm. ti ń rò lọ́kàn wa yẹn hmm. tá a bá wá múra àwọn nǹkan kan ló wá máa máa ṣẹlẹ̀ fún àpẹẹrẹ tí kìnìyàn ti ń ṣẹlẹ̀ sí ìbẹ̀rù àti wá máa mú hmm. bóyá ó ń wakọ̀ ni àbò ń rìn kìnìyàn àti bá di ẹ̀rù sí lára mo gbọ́ kìnìyàn kan tó yà mí lẹ́nu olóòtú mo gbọ́ pé nílùú òyìnbó ọkùnrin kan ó ṣe ìyàwó bó ṣe ṣèyàwó ilé wọn bíi duplex ní alájà méjì tó yẹ ìsàlẹ̀ náà ti jẹun náà ti ṣe òkè náà ń sùn wọ́n ní kí wọ́n ṣe wọlé níjọ́ àkọ́kọ́ tíyàwó wọlé hmm. tó ṣẹ̀ṣẹ̀ mú ìyàwó wọlé ìyàwó jí ọkọ láàrin òru bíi aago méjì sí mẹ́ta pé ọkọ pé olólùfẹ́ òun òun ṣe ń bí ìgbà pé àwọn olè wà ń sàlẹ̀ tán mú bọn tán fẹ́ wá digun jà wọ́n lólè hmm. ọkọ kúrò lókè ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ó dé sàlẹ̀ lọ́rọ̀ kan ṣá kò bá kò bá èèyàn kankan ó padà ní olólùfẹ́ kò sí èèyàn kankan hmm. bẹ́ẹ̀ ìjọ́ kejì ó jí ìjọ́ kẹta lọ́rọ̀ kan ṣá wọ́n ní pé fún bí ọdún mẹ́rin márùn-ún méje alalẹ́ bó ṣe máa ń jẹ́ ọkọ ẹ̀ nìyẹn pé òun rò pé àwọn olè fẹ́ jà wọ́n ó ti wá mọ́ wọn lára hmm. bí ò jí ọkọ gọgọgọ náà àti jí ẹ ó ti wá wọn wá ní pé níjọ́ kan bíyàwó ṣe tún jí ọkọ lákòókò tó máa ń jí ìgbà tá a dé sàlẹ̀ ó bá wọn tó wà sàlẹ̀ tó nà bọ́ sí pé àwọn gan yóò dáhùn pé à ń fìbọn fọ́ ẹ lórí ọ pé má má fìbọn fọ́ wa lórí olùgbàlejò ẹ wà lókè ó pé a ń retí yìí hmm. wọ́n àwọn yẹn wò pé àbúrò àwọn ènìyàn ó ti yáwé pé ó wọ yáwéré olùgbàlejò yín wà lókè a ń retí yín tipẹ́ hmm wọ́n ní gbòòrò ẹ̀ máa dókè gbà olólùfẹ́ àwọn àlejò wa lọ́jọ́ ọdún bíi mẹ́fà méje wọ́n ti dé o wọ́n láwọn olè kan wò pé kí ló ṣẹlẹ̀ nígbà ó yá ló ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé fún wọn pé látijọ́ tóbìnrin ti délé alaalẹ́ ló máa ń jí òun pé hmm. òun fúnra pé ẹ̀ ń bọ̀ ẹ̀yin náà lẹ ti dé kí ni ká fi ṣàlejò yín hmm. kí nìyẹn kọ́ wọ́n ní tí èdè ṣe pé Jóòbù sọ kíní yẹn hmm. pé ní tó ti ń bá òun lẹ́rù tí kíní yẹn bá ti wọ́n ló padà ṣe é ó rúbọ ó ṣe gbogbo àwọn nǹkan wọn lórí àwọn ọmọ rẹ̀ ìbẹ̀rù yẹn ó ní tó ń bẹ̀rù pé kó má ṣe òun ṣẹlẹ̀ ló padà ṣẹ́ni gbogbo bó ṣe ń rúbọ yẹn ìbẹ̀rù wà níbi kọ́lọ́fín kan lọ́kàn yẹn ṣẹ́ni bó ṣe wù ó gbàdúrà wọ́n dàbẹ̀ orílẹ̀ lórí wọ́n wọ́n professor ilé ẹ lórí olórí òkè tí ìbẹ̀rù yẹn bá sì wà lọ́kàn pé ìparí ọdún yìí eh, ìparí ọdún ló máa ń ṣàìsàn ìparí ọdún nílé wọn ní kíníkan máa ń ṣẹlẹ̀ ìparí ọdún náà máa ń pè wọ́n pé èèyàn kan kú ìparí ọdún náà máa ń pè wọ́n pásídẹ̀ǹtì ṣe tí ìbẹ̀rù yẹn bá wà bíbélì sọ pé Ọlọ́run ò fún wa lẹ́mìí ìbẹ̀rù. bí kò ṣe ẹ̀mí ìfẹ́ hmm, sound mind no hmm. fan power ẹ̀mí ọkàn tó yẹ kóró hmm. tí èṣù bá ti dá jèrèjèrè bo ọkàn èèyàn àrí ẹni ọ̀hún. ibi tó ti máa ń ṣẹlẹ̀ ni pé tí a bá ti kọ́kọ́ lọ mọ odi yẹn tá a ti kọ́kọ́ lọ tá a ti build kìnìyàn sọ́kàn wa pé around the time báyìí ṣe pé àwọn kan wà tó ṣe pé kò ń ṣe òpin ọdún bò ó jẹ́ bí àárín ọdún ẹlòmíì hmm. ti bílípo ní ibi kan gbẹ́jàmbá kan tó máa ń ṣẹlẹ̀ sóhun hmm. ẹlòmíì bílí pé ìbẹ̀rẹ̀ ọdún òun gbọ́dọ̀ jẹ gbèsè ẹlòmíì bílí pé ìbẹ̀rẹ̀ ọdún nìkan báyìí máa ń ṣẹlẹ̀ so tẹ́lẹ̀ a bá ti lè lọ tá a bá ti mọ tí kí ni a bá ti dàbí íméèjì lọ́kàn wa àwa máa ṣiṣẹ́ láyé kan hmm. ọjọ́ tá a bá tó wo palẹ̀ bísí pé ọ̀rọ̀ ọlọ́run eh, the weapons of our warfare they are not carnal but they are mighty mm. through God láti wó ibi gíga. bẹ́ẹ̀ni. ìjọ tá a bá tó wó kinní yẹn palẹ̀ ẹ dẹ̀ rí i pé fún àpẹẹrẹ ẹ dọ́tí sọ pé òjòjú ah, wà bẹ́ẹ̀ òjòjú wà bẹ́ẹ̀ yẹn tí ò lè gbàbẹ̀ ọjọ́ tó bá kọ́kọ́ gbàbẹ̀ lámọ̀ pé ah, kò má tiẹ̀ sí. sí nǹkan kan tí ń dẹ́rù bà níbẹ̀ so ẹlòmíì torí internet ṣe ń tẹnu mọ́lẹ̀ ní pé ẹlòmíì ọ̀tọ̀ yìí pé láti bí ogún ọdún ogún ọdún ti pé ó ti wà lọ́kàn rẹ̀ pé ẹlòmíì ṣe mọ̀ pé adẹ ẹlòmíì dẹ̀wà tó ṣe pé tí ò sínú bíbélì kan ti rò pé ẹlòmíì gan rò pé bíbélì ló sọ pé bàbà àgbà pé bíbélì gbọ́dọ̀ bá yẹn ẹlòmíì àti sọ̀kan míì tán ó lè sọ pé bíbélì sọ fún ọgbà ẹ kìnnì kan kìnnì bẹ́ẹ̀ni so kò síbi tí bíbélì sọ pé ibi gbọ́dọ̀ bá wa lópin ọdún bẹ́ẹ̀ni and uh, alongside that wá ni pé àwọn tó wá máa ń jẹ́ physical handle ẹlòmíì eré tí ò sá láti bẹ̀rẹ̀ ọdún. o fẹ́ o fẹ́ sa. o wá fẹ́ sá ń sìn. owó tí ò ní láti january o fẹ́ o fẹ́ ní ní december yìí. Hmm. yálà pé bóyá ó láwọn nǹkan kan tó ti yẹ kó ṣe tí ò ṣe yorùbá máa ń pòwe kan pé ọ̀lẹ ọ̀lẹ pàdánù àárọ̀ ó ní tó bá hmm. dojú alẹ́ lòun á kọ igba tí ò ṣe láàárọ̀. <laughs> ó fẹ́ ṣe lórí lálẹ́. eré àsápojúdé hmm. òde túmọ̀ sí kébí ẹni tó ń wa ọkọ̀ àbí tó ń gun maṣíìnì nìkan ṣùgbọ́n ìgbà yín lọ́pọ̀lọpọ̀ pé à mo ti pinnu pé kí ní ọdún yìí ló gbọ́dọ̀ jẹ́ àwọn tó ti pàdánù látẹ̀yìn wá tó wá hmm. fẹ́ fagídí ṣe hmm. so agidi yẹn ok bẹ́ẹ̀ kádẹ́ sọ wíru bóyá lójú títì ń sìn báyìí mo mọ̀ pé ẹ̀ ti èèyàn á ti jẹyọ lára tí wọ́n ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá ẹni tó ṣe pé bóyá ìrìn àjò tó yẹ kó fi wákàtí kan rìn ń sì tó wá fẹ́ fi ogún ìṣẹ́jú àbọ̀wọ̀ ìṣẹ́jú rìn torí kó sáré lọ kó wọn padà kó tó padà wá pé torí owó hmm. yẹn ń ajẹ́dàmọ́ pé àwọn kankan máa ń bá òpin ọdún rìn ìgbà míì àwọn price àwọn owó nǹkan kan gbówó lẹ́rù àti ìrìnnà ń gbà míì hmm. ìgbà míì ọ̀rẹ́ ní kò sépo àbí nǹkan kan yẹn pé gbogbo tí nǹkan bá ti ń lẹ́yìn. àwọn tó wà lóko darí wálé èrò tó pọ̀ láàrin ìlú bẹ́ẹ̀ ni. Hmm. tó bá dẹ̀ ti ń rí bẹ́yẹn kálukú náà mọ̀ pé tẹ́lẹ̀ èrò bíi mélòó kan ìgbẹ́lẹ̀ lómìnira tó lóun fẹ́ gbé ta ṣe ta kálé àbí ta pa ilé náà máa ń pè é hmm. ẹni tó yẹ kó bóyá kó méjì síwájú àti kó bí sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ hmm. àwọn rísìkì àwọn ewu. àwọn ọlọ́kadà ẹni tó yẹ kó gbé bíi méjì ó pọ̀ mọ́ yóò ní ó sọ pé òun kò mẹ́ta àwọn kò mẹ́rin. ìmí àkómẹ́ta sẹ́yìn àtúnú àgbẹ̀ kan síwájú orí ilé epo nìmí ìyáwájú àwọn orí àwọn nǹkan tó léwu tó léwu tẹ́lòmíì wa máa ń kí ọwọ́ sí ó hmm. wà lára tó máa ń fa ẹ̀ẹ́n eh, tó dẹ̀ yẹ fún wa ni pé tọ́lọ́run bá ti ń ràn wá lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ọdún hmm. tí ò sí nǹkan kan a sì lè gba ọlọ́run ọ̀hún gbọ́ pé ọlọ́run tó pa mímọ́ láti bẹ̀rẹ̀ ọdún tí ò séwu tí ò sí jàǹbá ó lè pa mímọ́ tó fi láti ó sì lè ṣeun tí tó bá ní lọ́kàn fún mi. a dẹ̀ máa ń wo nígbà ó wá máa ń rí bí gbà pé ṣé mo kí lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá lọ sí ilé ọlọ́run mélòó hmm. bíi tiẹ̀ jẹ́ eh, eh, tó bá jó ní jàgídíjàgan hmm. ṣùgbọ́n tó bá ti dé ṣọ́ọ̀ṣì ara yà balẹ̀. ni ó wà rí bí áńgẹ́lì. a rí bí gba pé a wà nílé ọlọ́run nínú hmm. a wà níwájú ọlọ́run hmm. nítorí mo máa ń bi àwọn ènìyàn wípé. ṣé ṣọ́ọ̀ṣì nílé ọlọ́run. níwájú ọlọ́run <laughs> tẹ́lifí bá ti kúrò nínú ilé ìjọsìn hmm. tó bá ti dé ta ìjà tá a fẹ́ máa jà ká tó lọ ilé ọlọ́run yẹn a ti dé oyá àlejò ànsìn ẹlòmíì ti lè parọ́ ó ti lè yíwèé ó ti lè ṣe ní tí ò da ọ̀pọ̀lọpọ̀ wa náà máa ń wò bí gbà pé ọlọ́run tó ń ṣọ́ wa ní january yẹn tó bá ti di bàbà bàbá yóò ti lọ sùn tá a bá gba ọlọ́run gbọ́ tó pa wá mọ́ ní january títí di august ọlọ́run náà sì lè pa wá he doesn't weigh down his strength agbára ẹ̀ yóò lè sọ pé ẹ̀ tí ń pa ọmọ kì í sùn kì í tó wé ojú tó fi ẹ mọ àwọn àwọn àdìgbà kó ti wá ń di ọjọ́ alẹ́ tágbàlagbà hmm. tágbàlagbà tó ń ṣọ́ ọmọ tó hmm. wá ń ríró owó wọ̀ bó ṣe ń ṣọ́ wa láti January ó lè ṣọ́ wa dòpin ọdún tó bá ń pèsè fún wa láti January ó lè pèsè fún wa dòpin ọdún hmm. ṣùgbọ́n èṣù máa ń akàn kó sí ẹlòmíì ní ọkàn èrò ẹlòmíì àwa bẹ̀rẹ̀ sí ní mú ọlọ́run kéré ọlọ́run wa ò kéré bẹ́ẹ̀ sọ pé kò is mighty to save and to deliver ọmọ hmm. olúwo wúwo láti kó gbà wá so a gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run yẹn ó sì lè pa wá mọ́ a sì lè gbàgbọ́ síbẹ̀ a dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé ọkàn wa la ti ń ro bàbà àbà hmm. kàmú ẹrù ọ̀hún kúrò kátà bá ti mú ẹrù ọ̀hún kúrò a lè lọ ká padà wá ẹnu mi wá ti pé níbẹ̀rẹ̀ ọdún àbí bíi april àbí nǹkan kan tó bá gbọ́ president yàrá ni pé nù kò lè pẹ́ òun ẹnu ọmọ ọlọ́run ní nǹkan kan ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ti wá ń di òpin ọdún nǹkan tí ò tiẹ̀ ti ṣẹlẹ̀ jìnnìjìnnì á ti máa mú hmm ìgbà yẹn lẹ́lòmí àwọn ní tó bá dẹ̀ ti wà lọ́kàn èèyàn bíbélì já mọ̀ pé lára bísínẹ́sì tó bá rẹ̀ èèyàn àbí nǹkan kan hmm. àlá lè wá láti ibẹ̀. bẹ́ẹ̀ni. bó o lálà tí ò da lópin ọdún yìí káńsù ẹ̀bẹ́ kì í ṣe tirẹ̀. Hmm. bẹ́ẹ̀ni pé tóun bá ti lálà pé kò lè ṣe kó má ṣe ó lè má ṣe hmm. tó o bá fẹ́. o lálà kan sẹ́yìn kan tí ò da má wò pé àtòrí pé ó ti ń bọ́ sópin ọdún ewu lè fẹ́ gbìyànjú láti bá òpin ọdún nítorí àwọn ẹlẹ́mìí òkùnkùn náà. bẹ́ẹ̀ni bí lè sọ pé we are not ignorant of the devices of the devil. <laughs> bẹ́ẹ̀ni ní tòótọ́ wọ́n lè máa wò pé òkúrò bá ti rí ẹrù lọ́kàn àwọn èèyàn náà àwọn náà fẹ́ ṣàmúlò àkókò ọ̀hún. tán bá ti tán bá ti rí ẹ̀mí torí tí bíbélì bá sọ pé Ọlọ́run fún wa lẹ́mí èrò tá a bá ní ọ̀dọ̀ èṣù ló ti wá. Hmm. so tí èṣù bá dẹ̀ ti lè jìnnìjìnnì dẹ̀ jẹ́ nǹkan tí èṣù fi máa ń mú ènìyàn ó máa ń sọ ènìyàn lẹ́rù agbára tiẹ̀ nìyẹn. tí ènìyàn bá ń bẹ̀rù lọ̀gá èèyàn hmm. ọjọ́ tó o bá tó borí kinní yẹn ló tó gbára lọ́wọ́ ẹ̀ so irú ìyẹn àwọn ẹlẹ́mìí kúkú lè ti bẹ̀ pé à a fẹ́ mú ènìyàn. pé hmm. àwọn torí kálukú ló máa ní tágẹ́tì. bẹ́ẹ̀ ni tí ó máa ń jó. pé ẹ kíní ẹ̀jẹ̀ mẹ́wàá hmm. kíní mẹ́wàá lòun fẹ́ gbà méjì lòun ṣe gbà hmm. tó bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀ àwa nítorí táwọn fi rí mu wa mú láti bẹ̀rẹ̀ ọdún yẹn náà ó sì lè ṣe kán má rí wa mú wọ́n gbúdọ̀ máa wọ́n gbúdọ̀ máa kùnà lórí ayé wa ní gbogbo ìgbà ni kó ṣe pé ká wá lùsí gáàdì wa lópin ọdún. pé àwọn tó bá ti àwọn tí a gbìyànjú náà pé irú táìmù yìí so ọlọ́run fẹ́ ká mọ̀ pé òpin ọdún bí ewu tilẹ̀ ń pọ̀ sí hmm. wọ́n pe kíní kan ní divine exception bíbélì sọ pé kìkì ojú wa là á fi rí pé kò ní etí wa là á máa fi gbọ́. bàbá hmm. hmm. mọ̀ ẹlòmíì láti bẹ̀rẹ̀ ọdún tí ń ka psalm ninety one yẹn ló ti ń tẹ mọ́ra ìlétí ó sì lè máa bó ṣe ṣiṣẹ́ nígbà yìí náà ló sì ń ṣiṣẹ́ sí i. so ìlànà ọlọ́run tá a bá ti ń tẹ̀lé tá a gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ṣiṣẹ́ ní january àṣiṣẹ́ lópin ọdún ọ̀rọ̀ ọlọ́run tó ṣiṣẹ́ láàárọ̀ àṣiṣẹ́ ní ìrọ̀lẹ́ so a gbọ́dọ̀ mọ̀ pé bí ewu tilẹ̀ wà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ìbẹ̀rù tá a ní lọ́kàn wa ni àti tá a ti rò lọ́kàn pé bó ṣe yẹ kó rí nìyẹn a lè change mind wa hmm. ìyẹn àkọ́kọ́ ìkejì wàá tún ni pé ẹ sọ nípa ìkíyèsára a gbúdọ̀ máa kíyèsára hmm. ìkíyèsára wa dẹ̀ yẹ kó pín sí ọ̀nà méjì ìkíní ni pé tá bá ní plan níbẹ̀rẹ̀ ọdún a sọ lórí ètò òkè hmm. o ní plan máa review ẹ̀ máa revisit ẹ̀ dẹ̀ máa wò ní strategy now tó bá láwọn nǹkan tá a rò ọ̀sẹ̀ àkọ́kọ́ ní ìsìn báyìí oṣù kejìlá oṣù bẹ́ẹ̀ yorùbá ní pé oṣù oorun tó wà lókè ó lè ta aṣọ ọgbà náà tá a bá ti ń gba ọlọ́run gbọ́ bọ̀ tó rán rí ẹni tó ṣe pé láti ìbẹ̀rẹ̀ ló ti ń gba ọlọ́run gbọ́ ṣùgbọ́n òpin ọdún ìbẹ̀rẹ̀ láṣẹ̀ṣẹ̀ wá lùsí mílíkù ẹ̀ kò hmm. dẹ́ ń gbàdúrà pé gbogbo àwọn tó wù wá nínú ilé ẹ̀ pàdánù ìrìn òpin lórúkọ jésù òpin ọdún ìlẹ̀ lómi àwọn tọ́wọ́ ọba ti wá tó títí di táìmù iná kò sí ní tá lè ṣe mọ́ hmm. ọlọ́run ṣe lè ṣe é wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fà ṣé tẹ̀rí tó máa múnú ènìyàn dùn ni pé kò ní àwọn ìbùkún òpin ọdún bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí ló wá lè máa dùn pé ọdún yóò yọrí sáyọ̀ fún mi mm, bẹ́ẹ̀ni so àá wò kí ni àwọn nǹkan tá a sì lè gba Ọlọ́run gbọ́ fún láti ṣe a dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé tí ò bá jẹ́ agbára wa la fi ṣe láti bẹ̀rẹ̀ kò lè jágbára wa náà la fi parí ẹ̀. la fi parí ẹ̀. ọlọ́run mm. tó bá jẹ́ ọlọ́run ló ti ń ràn wá lọ́wọ́ bí irun tí à ń sọ ní tó túbọ̀ máa ń ọ̀pọ̀ ìkan tó máa ń ṣàwọn èèyàn ni pé ọlọ́run ti ń bá ẹ ṣe láti ilẹ̀ wá hmm. ṣùgbọ́n ẹlòmíà wá fẹ́ fi eh, bible sọ pé no man eh, king is not saved by the eh, by the strength of his hmm. army àwa fi ọwọ́ bíi pé agbára wa la fẹ́ fi ṣe hmm. pétérù ó rí jésù lórí omi matthew fourteen jésù lóhun ló ṣé wọ ni tó bá jẹ́ wọ ni pé kí n máa bọ̀ bíbélì sọ pé ó ń wo jésù ó tẹ̀lé ṣùgbọ́n ní kété tó bẹ̀rẹ̀ sí ní wo ìjì when he saw the wind that it was boisterous ìjì nìyí ọdún màtí ń parí lọ ìkíni yóò mà ti ṣẹlẹ̀ hmm. tí ó sì lè ṣẹlẹ̀ mọ́ sí báyìí o mà ti lásídẹ̀ǹtì tí ò hmm. tún ní lásídẹ̀ǹtì tán ìgbà tí ó gbójú kúrò lára Jésù tó ń hmm. wo níta bá ti ń wò náà làá lọ́kàn wa ló wá ń di fáyìn pé ìjì ni o òun rìn lórí omi wàhálà rèé o ó bẹ̀rẹ̀ sí ní rí so tá a bá ń wo Jésù à ní rí ṣùgbọ́n tá a bá ti ń wo ayé tá a bá ń wo ayé tá a wo àwọn nǹkan tó wà vicinity wa táwọn tó wà láyé. twenty four hours bọ́lọ́run ṣe ń bá wa rìn ẹjẹ́ á máa kíyèsára hmm. ká máa ní sùúrù now ìkíyèsára àkọ́kọ́ ni pé ìtọ́lọ́run hmm. fẹ́ ṣe agbúdọ̀ gbà pé ó sì lè ṣe. bẹ́ẹ̀ni. ìkejì wa ni pé agbúdọ̀ mọ̀ pé kò jẹ́ dandan kó jẹ́ nípa agbára wa. Hmm. bíbélì sọ pé kì í ṣe nípa ipá kí ẹnikẹ́ni má bàa ṣògo. ó ní nípa agbára ó ní kò sí ọkùnrin tí ó borí by strength no man shall prevail. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sẹ́ni tó lè fi ipá ẹ̀ ṣe ẹja sì máa tẹ̀lé ọlọ́run ṣe rí àwọn e, ìyanu tọ́lọ́run bá tiẹ̀ wá ṣe tó ṣe pé nígbà tá a bá gbẹ́kẹ̀ wa lé hmm. ó máa ń ó jẹ́ ní tó máa ń wú e, tá a sọ tá a bá jẹ́rìí irú àwọn kìnìyàn náà àwọn ènìyàn á dùn. á bẹ́ẹ̀ ni. ọdún tí ń lọ sópin ní tòótọ́ ṣùgbọ́n tá bóyá àwọn e, ẹran ọdún la fẹ́ rà ní aṣọ ọdún ni àbí owó cooperative kan owó kìnìkan la fẹ́ ṣe ni a lè gba Ọlọ́run gbọ́ a sáré hmm. kọjá agbára wa ẹlòmíì eré bí ẹlòmíì ò tẹ wà lásìdẹ́ǹtì eré tẹlòmíì bá sá sá sá lópin ọdún nígbà di January àwa breakdown hmm. a ti wá rẹ̀ ó ti sáré kọjá agbára àrẹ kí iye tó lóun fẹ́ ká ní ni pé ká má sáré kọjá agbára wa. ẹ ṣeun olùṣọ́àgùtàn ẹ òun ní ká jẹ ẹran pẹ́lẹ́nu àmọ́ ọ̀fà ọ̀nà fún ìwọ̀n náà ni ò jẹ́ àkókò lóye tó kọ́ àwọn pamara ẹ̀rí wípé ṣe ló wù mí kí ṣe máa gbọ́ gbogbo àwọn ẹbí ẹ ṣe ń là wá lọ́yẹ̀ ọ̀nà tá a lè gbégbà gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì láti rí wípé àgbà ọlọ́run gbọ́ síbẹ̀ láti rí pé àkíyèsára nínú àwọn ewu òpin ọdún àti wípé ìbẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ ni ó gbin àwọn ìbẹ̀rù ewu òpin ọdún sí ara wọn lọ́kàn gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ẹ yọ àwọn ẹ̀rù ọ̀hún kúrò ẹ má gbin irú nǹkan bẹ́ẹ̀ síra yín lọ́kàn ẹ mọ̀ wípé búburú ọjọ́ tó fún ọjọ́ ẹ̀yìn tí bíbélì já mọ̀ nu búburú ọjọ́ kọ̀ọ̀kan ló ní búburú tiẹ̀ nú ọlọ́run sì ti jẹ́ ká mọ̀ ẹ̀yìn tí jésù promise wa ni wípé victory ìṣẹ́gun ó dájú fún wa ó nínú ayé àwa ò rí ìpọ́njú ó já mọ̀ pé ewu wà nú ayé ṣùgbọ́n nípasẹ̀ kristi jésù tóun ti ṣẹ́gun nínú ìṣẹ́gun rẹ̀ ni àwa ọmọ ọlọ́run ni àti rìn a sì máa fi àdúrà eh, ra ìgbà padà káwa ó máa ká máa kíyè sára ká sì máa gbàdúrà bí lè ṣe sọ pé eh, watch and pray ẹ máa gbàdúrà kẹsì máa ṣe hmm? kíyè sára ẹ ṣọ́ra kẹsì máa gbàdúrà ẹ náà ni bíbélì fi kọ́ wa eh, torí náà a ní lè báyìí lọ ní abala ọ̀rọ̀ tó ń lọ tàbí ìròyìn tó ní ṣe pẹ̀lú agboolé ìgbàgbọ́ ẹ̀ nítorí pápápá àkókò ti ó ti kó agbapá mára lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀ á mú àkórí mi wá tí a lè ṣiṣẹ́ lé lórí ó ti ẹ̀wù mi ká sọ̀rọ̀ nípa àwọn ọ̀pọ̀lọpọ̀ gbèsè tí ọ̀pọ̀lọpọ̀ máa ń rọ́wọ́ ló pé hmm, ọdún tó máa ń san padà hmm, ẹlòmíì báyìí ọwọ́ mi ò tó bí ó ṣe san gbèsè tó ti yá láti hmm. ìbẹ̀rẹ̀ ọdún gbogbo àwọn èlé ti wá rejọ rejọ rejọ rejọ ó wá fẹ́ dáwó padà báyìí ẹlòmíì yóò ṣẹ̀tù wá lọ yáwó ń bì mí tí ó wà sọ́tẹ́ yóò wá máa retí pé òun ó tù rí owó mi gbà pé òun lè ọ̀dà padà níbi tí òun ti yá gbèsè náà ń jẹ́ yóò máa fi gbèsè san gbèsè gbogbo ọ̀nà tí kìrìsìtẹ́nì lè fi bọ́ hmm. nínú nǹkan wọn hmm. tó bá ṣe ṣe bí alọ́sẹ̀ tó ń bọ̀ ẹni tí a bá lè sọ̀rọ̀ débẹ̀ hmm. a máa mú wá fún yín ẹni tẹ́ lórí ọ̀fẹ́ láti máa wò lójú mú màwòrán yìí tí wọ́n sì ti ń là wá lọ́yẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run àwọn náà ní olùṣọ́ àgùntàn Samuel Adégbóyèga bàbá inú wa dùn pa pé yín tí ẹ sì jẹ́ wa a sì dúpẹ́ fún orí ọ̀fẹ́ Kristi lórí ayé yín fún hmm. àwọn ìlanilọ́yẹ̀ tí ẹ fún wa fún títí òní ẹ̀kọ́ tó di pa ayọ̀ǹda yín ẹ bá ń kí gbogbo ọmọ ọlọ́run káàkiri àgbáyé kẹsì bá mi súre fún wọn kí á yọ̀ǹda yín kó tó di pé á wọnú abala mi nínú ètò. gbogbo èèyàn ọmọ ọlọ́run a dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí ọlọ́run fún wa láti lè pàdé mo gbàdúrà fún yín ewu òpin ọdún òní ewu yín. àmín. bó ti bó yálà bó ti pẹ́ kó ti máa ṣẹlẹ̀ hmm. láàpẹ́ òpin ọdún ní ásídẹ́ǹtì kan gbogbo ewu tó ti máa ń ṣẹlẹ̀ hmm. lópin ọdún nínú ìdílé yín lọ́dún yìí ọlọ́run fagilé. àmín. every recurrent cycle of evil ikú ni àìsàn ni a ní kẹ́ bó ṣe máa rí lópin ọdún nìyẹn hmm. láti ọdún yìí lọ ọlọ́run fòpin sí. àmín. ibi ò ní ṣẹlẹ̀ sí ah, yín ẹni sìnkú ọmọ ah, ẹ̀yin òbí ẹ ní dòkú ah, ntọ́lọ́run á fi bọ́ yín ọlọ́run á pèsè ọlọ́run á fún yín ní ìsinmi ògo ni forúkọ ọlọ́run hallelujah jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù ẹ ṣeun púpọ̀ olùṣọ́àgùtàn ẹ jẹ́ àdókè lọ́run náà ẹ̀ ń gbà bá padà dé ìrere náà ni ó máa gorí afẹ́fẹ́ ẹ mọ̀ yìí kó mẹ́ mo ń padà bọ̀.